ثم صلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله lẹ́yìn ìgbà tí a ń lékún ọpẹ́ síwájú Allah subhanahu wa ọba tí ó tó kọ́dàrù kí a lè pàdé lórí ètò wa kò eléyìí tí ó máa ń dé tí gbọ́ wá ní gbogbo yọmọlì jùmọ̀ láago mẹ́sàn-án àárọ̀ báyìí abẹ́ aláàkójọ wọ́n ṣàṣeṣẹ́ náà látẹ̀wọ́gbà fún wa ọlọ́run kò ṣe ló kún fọ orí fún wa àti gbogbo ẹni tí yóò bá máa gbọ́ láìpẹ́ méje rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fún wa níjẹ̀jọ́ wípé ìgbà tí ó bá fi di jimá tì ní a ti bọ́ sínú oṣù kejì ti ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ òní tí ó máa ṣe déédéé three to fourteen forty eight eléyìí tí a ń bẹ Allah subhanahu wa ta'ala kó jọ kó wọ́n ṣàlékún dáadáa wa ìyẹn ni pé a ti bọ́ sínú oṣù sọ́fàr nígbà tá a ti parí muharram bó ṣe yẹ ká máa kà nìyẹn ká lè mójútó torí pé òun là fi ń sẹ̀mí ẹ̀sìn wa ṣòtí kò sábúrò téèyàn bá lo Gregorian calendar ṣòtí àmọ́ èyí tó dáa jù kó mójútó torí pé ẹ̀sìn ṣáájú whatever ń tá àbá ṣe ẹ̀sìn ní sẹ́mi ayé wa òun sì ló ẹ̀ abẹ́ kó jọ okun ẹ̀sìn náà má jẹ́ ká máa padà sí aburú lórí ẹ̀ à ń bẹ Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ jimoh wọn ṣàjà ṣe lórí ilẹ̀ ayé lọ́n kó lékún dáadáa wa àlékún ìkẹ́ àlékún gẹ̀fà nẹ́bùwà Muhammad àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lójúpọ̀ ọ̀nà rẹ̀ ọlọ́run tó fi dórí àwọn àfa àwọn yìí àbáwọn wa ọlọ́run kó jọ mọ́sálà lékún dáadáa wọn ọlọ́run a rí i pé níbi ẹ̀kọ́ tí bàbá yẹn kójọ fún wa látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí tó jẹ́ ìwà sí ìbálò eléyìí tó yanrantí eléyìí tó dọwọ́ èmi àti yín mo nígbàgbọ́ pé ìgbà tí a bá fi sọ pàápàá bá tíra ìdídàjì àìtí ìdídàjì ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mo nígbàgbọ́ pọ̀ bá dẹ́dàgbọ́ tó tún àṣejù báyìí lọ abẹ́ Allahumma ahsin akhlaqana ọlọ́run ìwà sí wa bá wa tún ṣe gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí ìrísí wa ó jẹ́ nǹkan tó dáa a jẹ́ pé kéèyàn ó dáa kó dùn rí kò dàbí kó dùn bá lò kò dàbí kó dùn bá gbé ọ̀nà wo láàfi dùn rí táàfi dùn bá gbé òun náà ní kẹ́yìn padà sójú ọ̀nà ẹni tọ́lọ́run bá aláàdá lẹ́ni tó dùn rí jù tó sì dùn bá lójú lọ òun náà lànàbọ̀ Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọn ò ní máa tọ́ lẹ́sẹsẹ gbogbo àwọn ẹ̀kọ́ tọ́kọ́ lára ànàbọ̀ Muhammad kódà tí ò yẹ kéèyàn ṣàkíyèsí rẹ̀ wọ́n ṣàkíyèsí ẹ̀ ẹ̀wù nǹkan táwa mi àti máa fojú fò tó sì jẹ́ pé ẹ̀kọ́ tó tóbi ni lónìí àwọn kéékèèké ó láàánú àwọn àgbàlagbà mọ́ a jẹ́ wípé àánú ti ń bẹ lórí ọkàn òní máa ń bẹ ní máa ń jáde nínú ìṣesí ẹni so ọmọ tá a bá fàánú bá lò bó lọmọ yìí ó ṣe láàánú àgbà tí bàbá yẹn bá dàgbà àbí tásájú yẹn bá dàgbà máa lọ́wọ́ torí pé wọn ò fàánú bá lò ẹ wo ro hadith àkàsọ ṣáájú kéèyàn ò fọwọ́ ra ọmọdé lórí á rí pé èèyàn sí mọ́ torí pé kò sọmọ tẹ́ fọwọ́ ra lórí bá pé ọ̀kàrẹ̀ ah, ẹ wo àfáà wa Yusuf bin Abdullahi bin Salam ó ní anabi sallallahu alayhi wa sallam àkàádà ní alahijiri ó gbé mi sórí ẹsẹ̀ rẹ̀ wà mẹsà aláraàsì ó wá fọwọ́ pa mi lórí ẹlẹ́ẹ̀kejì ẹ wo eléyìí tí àwọn Aisha radiyallahu anha tó sọ ìyàwó anabi Muhammad pé bọ́jọ́ orí rẹ̀ ṣe kéré ma gbogbo àwọn tá a bá jàgbàlagbà tá a fẹ́ ọmọdé níyàwó tó ti yé ẹjẹ́ àwòbó la ṣe bá wọn lò àbá lọ́mọdé obìnrin ẹjẹ́ fún wọn nígbà láàyè káàmọ́ ìpè ah dáàdì nífẹ̀ẹ́ wa ẹ bá rí àwọn àmọ́ gorí ẹsẹ̀ wọn àwọn àmọ́ ṣe gbá ìyàwó Aisha radiyallahu anha ó lóun àtàwọn akẹgbẹ́ òun àwọn a máa wá ṣeré nínú ilé òjíṣẹ́ Allah nígbà tọ́ka ànábì balẹ̀ fáwọn akẹgbẹ́ rẹ̀ láti wá bá ṣeré torí pọ́mọdé ni wọ́n fún láàyè rẹ̀ gbogbo ẹni tí ò bá ti ráyè ráyè àti bá ọmọdé dáwẹ́kẹ̀ kò nídìí kó dégbà rẹ̀ tó ti kò nídìí kéèyàn ti ẹ̀dọ́tọ̀ rẹ̀ rárá so máa eléyìí tó túmọ̀ sí pé a complete woman being tán bá níta lé nìyẹn anábọ̀ Muhammad àti gbogbo orúwà sí ìlọba abẹ́dà rẹ̀ oró títí ó ní laqad kana lakum hasana whatever anyways téèyàn wò lè ronú pé tálẹ́rù ó dáa jùlọ ní bàálù níta ni àbí nínú ilé òjíṣẹ́ Allah ni ìyàwó rẹ̀ kékeré jù ní sọ̀rọ̀ yìí ajẹ́ pé tó bá jẹ́ pé tí ọ̀dà ni yóò sọ síta fún wa ìbálòun olóde ṣe pàtàkì torí pé àtìlélàmọ́ ti kẹsàn-án ròde ìyàwó Aisha ni òun àtàwọn akẹgbẹ́ òun tọ́jọ́ ọmọdé bíi tóun àwọn máa ṣeré kódà òun níbi bèbí tó ṣe fi ṣeré ibẹ̀ làwọn olùmọ́sọ fún wa rí pé a lè ra n tó súnmọ́ bíi bèbí pẹ̀lú mẹ́jẹ̀mú irú mẹ́jẹ̀mú o kó má jẹ́ pé n tí ó mọ̀ bẹ́ẹ̀ lára bèbí yẹn yóò jẹ́ exceptional ni o kó má jẹ́ pé n tí ó kà á láfa ṣẹ̀ríà á wọ sọ fún tọmọdé wa mọ̀ pé wàá sọ tí bèbí ìwọ lòun náà ti kí ni lòun náà fẹ́ wọ̀ á lé lórí tóun wa ni òun náà fẹ́ so rọ́bà mórí bí bèbí tàbí àfọwọ́tẹ bèbí yẹn yóò wà máa kọrin so gbogbo orí yẹn kò ní ṣe kíni kò ní ṣe ṣe bẹ̀tì aṣọ so gbígbà tí yẹn bí aṣọ bí ọmọ tàwa gbé kọmọ lọ́wọ́ tó wá ń gbé a rí i pé a ní ń bẹ nínú ara ẹ̀kọ́ bó làwọn èèyàn ṣe ń tọ́mọ tẹ bá bá ọmọdé bí tó ti ń ṣeré wọn ní kí lóun ṣe ni mo fẹ́ fọ́mọ mi ló ń jẹ ni ẹ pé látara bẹ̀ òun náà ti ń kẹ́kọ̀ọ́ bó là ṣe ń tọ́jú ọmọ tó túmọ̀ sí pé ìyàwó Aisha radiyallahu anha tí ìbá jẹ́ pé kìnìyàn jọ lójú ńgbà tó dàgbà wa kò ní lè so abi aláàkójọ mọ́sá àlékún dáadáa wa ìyẹn ní í ṣe pẹ̀lú ìbálò ẹ jẹ́ ká wá gbọ́ nínú ọ̀rọ̀ gan ọ̀rọ̀ sísọ sọ́mọ ọ̀rọ̀ sísọ sọ́mọ táàdé ń kẹ́kọ̀ọ́ a fẹ́ pé ọmọ a fẹ́ pè a fẹ́ bá a sọ̀rọ̀ bó o la ṣe látara pípé yẹn àánú máa tilẹ̀ jáde yóò jọmọ yẹn o lísìn sí wa yóò gbọ́n tá à ń sọ irú ọ̀nà wo la máa gbà pé ọmọ ọmọ wa ni lóòótọ́ àwa la sọ ló kọ ó dà àwa pè ló kọ rẹ̀ àwa ti kí ni àwa fún ládàpè àwa ní ìrẹ́ ọmọ mi ẹ̀rí pé gbogbo àtàbá ní èrè ọmọ mi wá ń bí ọkàn rẹ̀ ó wà lọ́dọ̀ wa toró ti mọ̀ pọ́rọ̀ tá a fẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó pàtàkì ni ẹlẹ́ẹ̀kejì a ti fi gbólóhùn àánú a ti fi bá ó ní bàbá tó wá mú jáde wípé báàbò ń kọ́ ó lọ rọ́júlì lè sọ gírì ọ̀rọ̀ gbólóhùn èyí tó ní í ṣe pẹ̀lú gbólóhùn tágbàlagbà ó sọ fọ́mọdé kékeré tí ó wà ọmọ mi kódà tí sọmọ rẹ̀ ó wa ìrẹ ọmọ mi wá ń bí ṣé ara rẹ kó tí pé ah dáàdì pọ́n mi lé dáàdì respect mi dáàdì wọ́n rí mi gẹ́gẹ́ bí ọmọ wọn ẹ rí i pé ọmọ ọkàn rẹ̀ ó rọ̀ yóò sì fà sọ́dọ̀ wa ó jẹ́ ọ̀nà kan eléyìí tó dáa táwọn ẹni ìṣáájú tí wọ́n fẹ́ ká lò kó tó di bá bẹ̀rẹ̀ hadisi ẹja mú àwọn reference kan wá ní al-Qur'an Karim torí àsìkò a rí pé anabi Ibrahim alayhi salam alayhi wa ala Nabi abdul salam níjọ́ tó lálàá wípé òun lálàá pé òun dú ọmọ òun lójú ọ̀nà anabi ismail alayhi salam tẹ bá wo bó ṣe bá a sọ̀rọ̀ ó lágbára gan bẹ̀tọ̀ ọ̀nà tó gbàgbé kalẹ̀ ó jẹ́ ká anabi ismail ó ṣe kí ni kó sọ méjì fún abẹ́ nígbà tí ó bá a sọ̀rọ̀ anabi ibrahim sọ yìí pé ya bunayya inni ara fil manam a'udhu billahi minash shaitani rajim oni ya bunayya ere ọmọ mi inni ara fil mo rí lójú oorun anni asbahuk pé mo ń dú ẹ fanzur madha tara mo fẹ́ kó wòye kí lórí sọ̀rọ̀ yìí fanzur maza tara wo òye sí ẹ̀gbọ́n tí anabi ismail sọ fún bàbá rẹ̀ padà ní òun náà wàá pọ́n bàbá rẹ̀ lé ó fọ́ ní yá àbẹ́tì ìrẹ̀ bàbá mi ẹ wo nǹkan bàbá pé ìrẹ̀ ọmọ mi ọmọ náà ní ìrẹ̀ bàbá mi ó ní ifa'alu ma tu'mar ntọ́ba adẹ́dà pani láṣẹ yẹn ẹ̀sọ́ ẹjá kúrò ń bẹ̀ ẹjá lọ síbi ọ̀rọ̀ anabi yakub alayhi anabi yakub alayhi salam àtọmọ rẹ̀ yusuf alayhi bàbá àtọmọ tí wọ́n jẹ́ ànábì ọlọ́run ibrahim ànábì ọlọ́run ni ó bí ismail tó jẹ́ ànábì ọlọ́run bó tiẹ̀ jẹ́ wípé bàbá bàbá ni ibrahim ismail jẹ́ sí bàbá bàbá ni ibrahim jẹ́ sí tani ànábì yakub ẹ wá wẹ ẹ wẹ kọ́ yẹn ewu tí ń san bọ̀ a jẹ́ wípé ìpìlẹ̀ dáadáa tí bàbá àgbà bá dá dáadáa yẹn ó máa san bọ̀ ìbálò yẹn ó máa san gan abẹ àwọn tí atara wọn jáde bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí ó ti lọ abẹ Allah subhanahu wa ta'ala bá foríjì wọn àwọn tó wá kú abẹ kó jọ kó jẹ ká gbà lára wọn kó bá àfàánú ẹ̀ bá wọn lójú wọn látọ̀bọ̀tán dáadáa àti gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wa a rí wípé ìbálò yẹn ó jẹ́ kó kan tí ò ní tán lára èèyàn téèyàn gan mọ̀ fi bọ́ ọmọ lò ọmọ náà tó jogún ẹ̀ òun náà fi bọ́ ọmọ rẹ̀ lò níjọ́ tí anabi Yusuf alayhi salam tí bàbá rẹ̀ lálàá ẹ̀tún wọn kan ẹ̀ rí pé kí ni bàbá àgbà lálàá <laughs> Yusuf náà ṣe kí ni òun náà lálàá ó ní yá abati ìrẹ́ bàbá mi ẹ máa wo Yusuf alayhi salam inni ra'aytu ahada ashara kawkaban والشمس والقمر رأيتهم لي ساجدين ó ní mo rí oṣù ìrìnra mo rí ìràwọ̀ mọ́kànlá àtòun àtòṣùpá ń forí balẹ̀ fún mi kílẹ̀ gbọ́ tí bàbá rẹ̀ sọ bàbá rẹ̀ mọ̀ pọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó lágbára ni gbà tí bàbá rẹ̀ náà pè bó ló ṣe pé ó ní yá ààbò náà yà ìrẹ́ ọmọ mi látàkùsùsù yá ka àlà ikhwatik àlátò láì má sọ fún ọmọ bàbá rẹ̀ fọyẹ kí ìdù lákàkẹ́ ìdán torí pé ètè ó ti bẹ̀ wọ́ inna ṣaitọ́nà lílé ìsánà àdúgbò bòbí torí pé ṣaitọ́nà ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọ̀tá ọmọnìyàn tó yẹjú ni. lukman alayhi salam gẹ́gẹ́ bó ṣe wà ní sọ́ọ̀tì lukman nígbà tí lukman ó bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ tá máa ń pè ní wọ̀síyàtì lukman gbogbo wàsíyà àsọ́lẹ̀ tí lukman sọ fún ẹ̀ pátápátá ohun tó fi ń bẹ̀rẹ̀ ní kíni ya bunayya la tushrik bi ẹjá wa náà kọ́ ọmọ wa ni àbíkí ìsọmọ wa àbọ́mọ tó wà nípò ọmọ wa káwá kíni ìrẹ́ ọmọ mi wa bí yóò gbọ́rọ̀ tá sọ so abi aláàkójọ kọmọsí àlékún dáadáa wa afọ àwọn abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wasi'a wọn gba hadith látọ̀dọ̀ afọ àwọn abdullahi ọmọ sa'id ọlá haddathana abu usama yani hamada bin usama حدثنا عبد الملك بن حميد بن أبي الغنية عن أبي عن أبي أجلان المحاربي أبي أجلان المحاربي òun ni tábì hadisi torí pé hadisi yìí ọ̀rọ̀ ànábì gẹ́gẹ́ kọ́lọ́rọ̀ yẹn àmọ́ táwọn sàhábà gbọ́yé látẹnu ànábì ní tí wọ́n gbọ́yé nú àwọn àyà tá a kà yẹn Allahu akbar ní tí wọ́n gbọ́yé nú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sáájú yẹn àtàwọn nǹkan mìíràn tán tó gbọ́yé jù wá lọ abẹ́ aláàkófà wa náà láwọn àgbọ́yé eléyìí tí ó yanrantí kuntu fi abi ó ní mo wà nínú ọmọ ogun Zubair tani pè ní Zubair òun ó ní mo wà ní ọmọ ogun yẹn ọ̀rọ̀ ogun yẹn tá a àní lè kúrò bẹ̀bẹ̀ ẹ̀kọ́ nínú ọ̀kan ọmọ ogun Zubair táìmù àwọn ti ń lọ tán tíjà pẹ́ẹ́lẹ̀ láàrin Ibn Zubair tó ń rúlu Mẹ́kà àtòun àti Hajjaj Yusuf táìmù yẹn lọ̀rọ̀ yìí ibn amili abi ajilani sọ wípé ibn amili ọmọ òǹkù mi ọmọ àbúrò bàbá mi síwọ́ ọṣẹ lójú ogun yẹn wà á sọ bijameli ńlá fi sabilillah kó tó wá síwọ́ ọṣẹ ó sàsọ́ọ́lẹ̀ pẹ̀lú ràkúnmí kan tó ní wípé fi sabilillah ìrẹ abi ajilani mo bẹ̀ ọ́ o ràkúnmí tí mo fi lẹ̀ lẹ̀ o wákìfù ni gbogbo ìgbà tọrọ ogun torí tọlọ́run bá ṣẹlẹ̀ ẹ máa lò ń torí ẹ̀ tẹ bá fẹ́ travel torí tọlọ́run tó bá ní í ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ máa ṣe kíni ẹ máa gùn lọ ẹ máa lọ bí ìgbà téèyàn ra mọ́tò tó wá ní mọ́tò yìí o ẹ̀yin ọmọ mi ẹ má pin o yàrá kan yìí ẹ má pin ṣọ́ọ̀bù yìí ẹ má pin o ẹ máa fi ṣe ń báyìí ẹ máa fi ṣàánú ọmọ òrukàn ẹ máa fi tún mọ́ṣáláṣí ṣe tó ti ẹ máa fi ran opó lọ́wọ́ mi fi sabilillah gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ lo ogun tó bá jẹ́ torí ìtọ́lọ́run ẹ ṣe kí ni ẹ má gun lọ. ó ní fọkúlìtù líbi nìyí abi ajelani almuharibi ó ní mo wá sọ fọ́ọ̀mù rẹ̀ sòtì ẹ̀fẹ̀ wọn dákọ̀ ọmọ rẹ̀ ó ní mo wá sọ fọ́ọ̀mù rẹ̀ nígbà tí bàbá rẹ̀ kú tán pé ìdífà ilẹ̀ yìí alìjámẹ́lá rakúmi bàbá rẹ̀ yẹn bá mi mú gbé wá fún mi mú wá fún mi fa inni fi jayshi ibn Zubair mo ti wà nínú ọmọ ogun ibinu zubair tá a fẹ́ lọ jagun báyìí ntí bàbá rẹ̀ sì ní kàtìrà kọ́mí yẹn ṣe olódìkíní olódélẹ̀ fọkọ́ọ̀là lọ́mọ ọ̀nkù rẹ̀ ó wá sọ wípé iza abubina ila ibn umar radiyallahu anhuma atta nas'ala ìrẹ́ ọ̀nkù mi sẹ́ pé ipò ọ̀nkù ni àjùlá ni ó wà sọ́mọ yẹn ó ní ìrẹ́ ọ̀nkù bàbá mi àbí ọmọ ọ̀nkù bàbá mi ẹ kí n tí ì fún iná rà kọ́mí yẹn ẹjá lọ bá àfa àwọn àgbà Ibn Umar lọ́dí aláwa ká lọ bí léèrè ọ̀rọ̀ tẹ́ sọ yìí kí ni ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ àwọn olùmọ́ni ẹ̀kọ́ pọ̀ fa tá a gbọ́dọ̀ kọ́ lára àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn torí pé wọ́n lu ayé wọn níbàámu lórí ẹ̀sìn kódà tí wọ́n bá fẹ́ ra ọjà wọ́n fẹ́ lè lọ bè wọ́n máa wádìí nǹkan wọ́n pé kí lẹ́sìn sọ lórí kinní tó bá fọ ọmọ wọn lọ́kọ wọ́n béèrè pé kí lẹ́sìn sọ bó làṣẹ fọmọ lọ́kọ tí wọ́n bá ṣe kó ma wọ́n lọ bèèrè pé kí lẹ́sìn sọ tí wọ́n bá kọ́lé wọ́n lọ bèèrè pé kí lẹ́sìn sọ kí ni ojúṣe mi ìwọ̀ ẹ̀sìn kí ni ìdájọ́ ẹ̀sìn láàrin ilé tí mo fẹ́ kọ́ sẹ́gbẹ̀ẹ́ ọmọ ìyá mi bó ní ká ààlà ẹ̀mí àti òṣèré tó túmọ̀ sí pé n tí sẹ̀mí ayé wọn àsìkò wọn yẹn tó fi da àjàsìkò yìí lọ nìyẹn táwọn náà bá fẹ́ kásìkò yìí ó da gbogbo ń tábà ṣe náà sẹ̀mí ayé wa fasalu ala zikiri in kuntum la ta'lamu ẹ̀já rí pàm béèrè béèrè bá àbájólùmọ̀ kásìkí ká má ṣàlàyé jẹ́ oníbèrè o ìyẹn ni pé ó dá kéèyàn máa béèrè ìdájọ́ ẹ̀sìn àwọn èèyàn bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì wọn béèrè nǹkan kan lórí ẹ̀ ẹ dákun mo fẹ́ máa ta kíní kan wọ́n ní ajá òwò ajá ọwọ́ ló jáwó ní ìsìn ẹ mà yóò béèrè béèrè lórí ẹ̀ wọ́n ti kó àwọn màtíríà kan dé subhanallah gbogbo nǹkan ẹja béèrè lórí ẹ̀ torí pé yá ayu alladina amanu dakhulu fi silmi káfà gbogbo sẹ̀mí ayé wa ẹja máa fi sẹ̀sìn ẹja wọnú ìsìlámù tányányá níbi jíjẹ níbi mímu níbi níná níbi nílò níbi títà níbi rírà kódà níbi ìbálò ìyàwó mi mo fẹ́ fẹ́ ìyàwó kan sí ẹ̀dá kan náà wo ni kí ni ṣẹ̀rí àgbà so kì í ṣe pé you just fall into things later on ọ̀gbẹ́ pé ẹ̀dá kan ń bá wa láàbá wa dé inú àmàdà àwọn aláàfáà láàmú pé ẹ̀dá kan kìíní kan nígbà tí ó wá lóyún tàbílà ó ti lé fún ìyàn lóyún tó ṣe normal things olóyún tàbí àkọsí mo lè so igi lẹ́yìn oyún ẹ̀ńjọ́ ta wá fẹ́ ṣe àkíkọ̀ wọ́n wá ní igba eléyìí o igba yìgì ni o igba eléyìí o igba sunan ni ẹ̀dákun subhanallah ó yẹ kójú ó tìyàn nígbà tá a bá ń gbégbá méjì kalẹ̀ ohun tó yẹ ká kọ́kọ́ sọ ni pé àti bàbá ọmọ àti ìyá ọmọ ẹja kọ́kọ́ náà wọ́n lẹ́gba ná torí pé wọ́n ṣe kíni wọ́n ṣe zina subhanallah fasal ẹja béèrè ẹwu tọmọ yẹn sọ ẹ rí i pé kò reject ọ̀nkú rẹ̀ ó ní ẹja lọ bá àfa àwọn àgbà torí pé àwọn sọ̀hábà rẹ̀dọ́wánà láàrẹ̀ àwọn tábì mọ́ rí wọn gẹ́gẹ́ bí pé tí wọ́n bá sọ ní tànàbí ṣe gíní tànàbí sọ ni nígbà tí wọ́n dọ́dọ̀ ibn Umar fa'atayna ibn Umar afáwa abil ajilani al-muharibi ó ní alọ́gbà afáwa ibn Umar radiyallahu anhu faqal ọmọ yẹn ló kọ́kọ́ sọ̀rọ̀ pé ya aba abdurrahman allahu akbar ẹ̀rí bí kò lè pè pé ya ibn Umar torí pé ó mọ̀ pé àgbàlagbà ni tọ́rọ ọmọ yẹn gan kéré ọmọ ìyẹn ogún ẹsẹ̀ kí ni ó kéré bet máa dálíkà ẹ wúwo ṣe àtẹ́ǹdì sí ibn Umar Abdullahi ibn Umar ó ní ya aba Abdurrahman ibẹ̀ làwọn olùmọ́ni tó bá jọmọ tó lẹ́kọ̀ọ́ ìyẹn a máa pèyàn pẹ̀lú kúníyà rẹ̀ kọ́nà tó bá jágbàlagbà àmọ́ yóò jẹ́ ìpè àpọ́nlé ìpè kílà pé ìpè àpọ́nlé ó ní ya aba Abdurrahman torí pé kúníyà tó gbajúmọ̀ tó máa fi pè àfọ àwọn Abdullahi ibn Umar ni ya aba Abdurrahman kì í ṣẹni tó fẹ́ yẹ̀yẹ́ yẹn torí pẹ́lòmíì tí ẹ mọ ẹ̀kọ́ sọnù gan pàtàkì jùlọ lára àwọn ọ̀dọ́ lónìí tó ti àfáwà kan wà tí mo bá pàdé wọn àwọn yóò máa pè wọn lálàájì aláàjì bùnà aláàjì bò ẹ̀yẹ́ tún ti máa pa fáwọn alálàájì sọ́hánàlá <laughs> aláàjì ṣe táìtù nígbà tí wọ́n lọ mọ́kà tí wọ́n dé mọ́kà ni wọ́n pè wọ́n ní kíni aláàjì ẹni tí ń gbèrò ilé ọba adẹ́dà tó bá ti dé kìí ṣe kíni kìí ṣàlájì mọ́ <laughs> tó ti rárá ẹni tó fẹ́ lọ ṣiṣẹ́ yẹn pè ní kíni aláàjì tẹ bá wá pẹ̀lú mi tẹ́ fàlájì kò ní sọ́mà kí mo ti lọ mọ́kà ni. ọ̀yà so ìyẹn wà náà àwọn ẹ̀kọ́ eléyìí tá a gbọ́dọ̀ fi kọ́ra wa ẹlòmíì ó di sábàkà torí ká fi lè kó ṣe kí ni ó so hàmlà sábàkà yìí ká bá tẹ̀ wá ní ká máa wádìí náà ní ìṣẹ̀lẹ̀ kásìkò lè gba pẹ̀lú àkókò kí ni ìdájọ́ sábàkà dídé ẹni bá lọ mọ́kà tí ò ra sábàkà tí ò rọ lọ́mọ yà sí. tó bó ni à rárá o kódà kí laburú kí ni aburú ti mẹ́bi ẹni tó gbé sábàkà síwájú olórin ṣẹ̀kẹ́kà tọ́nà tò yẹn túmọ̀ sí pé sàdákà yẹn ìṣesí ṣẹ́mọ̀ bí àkẹ́tẹ̀ àwọn fúlàní kí mo pé àkẹ́tẹ̀ àwọn fúlàní àwọn adaranjẹ bẹ́ẹ̀ lọ̀rọ̀ kìíní yẹn àwọn ará Asia náà máa ń hun wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ ajé wọ́n sì rí pé àwọn náà láìkí rẹ̀ wọ́n sì ń pinlẹ̀ alọ́wọ́ àmàbí alákòjọ mọ́ wọn fún alágbọ̀ọ́yé o bí bá dé àṣọ pé bébí àní àṣọ padà dáadáa àmọ́ máa àtàchì rẹ̀ pé ẹ̀sìn ni pé ẹni bá wà lọ mọ́kà tí ò sí kíni pé ẹ̀rọ sábàkà wa ibẹ̀ kọ́ là ń lọ wọ́n pè ní wọ́n pè ní ìyá abba abdulrahman ìrẹ́ bàbá abdulrahman ó ní inna walidi tufiya ó ní bàbá mi wọ́n ṣí wọṣẹ́ wà á sọ bìjámẹ́lì ńlá lẹ́ù fi sabilillah wọ́n sì sàsọ́lẹ̀ nínú ọ̀rọ̀ kan yìí tí wọ́n sọ fún ọ̀nkú mi ò ní pé làkúnmí àwọn tí wọ́n máa lò ó sójú ọ̀nà tọ́lọ̀ èmi àti ẹ kásìkò tó tó ẹ jẹ́ káwa náà ronú lónìí kí la fẹ́ fàsọ́lẹ̀ lórí ẹnu dúkìá ta ni tọ́lá àwọn èèyàn gbọ́ sọ́dákọ́tò lè járí àrè yé wọn ò mọ̀ pé nta ṣe ká tó ṣe kí ni ká tó kú láyé ni so àwọn èèyàn ní dúkìá gan wọn láǹfààní tó pọ̀ tí wọ́n lè ṣe kalẹ̀ tí ó máa bá wọn yàtọ̀ sí pọ́nmọ́ ó tiẹ̀ ṣe pàtàkì jùlọ àwa náà mọ̀ pé èèyàn lè yóò máa jẹ́ àwọn ọmọ tá a bá kó kalẹ̀ tó o bá fẹ́ ṣe dáadáa ńkọ́ ìwọ fún rẹ fọwọ́ ara ẹ̀ ṣe dáadáa fọwọ́ ìwọ ló mọ tó ń fẹ́ lọ́dọ̀ ọba tó dẹ́ ìwọ ló mọ tó yẹ kó ṣe bàbá dẹ̀ sọ pé sẹ̀bí ìlìlà ìwọ náà rò pé kí ni mo rò pé yóò máa já àǹfààní tí ìbá tiẹ̀ sí mọ́ tí ó máa bá mi. àìdá àwọn tọrọ àwọn kan wà kò nídìí kẹ́ tọrọ fún wọn iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe kalẹ̀ ti ń tọrọ fún wọn. irú ẹ̀ lárákùnrin yẹn sọ ó ní mi ò ní nǹkan kan rẹpẹtẹ fa haúsọ ọ̀kan náà bàbá wa ọlọ́mọsàwàsà lẹ́kùn àforíjì fún wọn. wọ́n ra ilé wọ́n ní ilé ní Kaduna wọ́n dẹ̀ ń sọ àwọn mùsùlùmí mùsùlùmí community ló ṣe kí ni gbogbo owó tí wọ́n bá gbà ń bẹ̀ ká máa fi finance fi sabilillah ó yá èmi àtẹ kí la fẹ́ ṣe tó ń ká lè sàsọ́lẹ̀ pọ̀ lórí ẹ̀ ó dẹ̀ da gbogbo ẹni tọ́nà bá bò láṣìírí kó sàsọ́lẹ̀ dáadáa. ibn ami ọmọ ọ̀nkù àbí sọ wípé ó ní ibn ó ní ẹwu ọmọ ń kú bàbá mi ìyẹn ó ń rí fáàsì abil ajilan al-muharibi wà ó wà fi jayshi ibn umar ó wà nínú ọmọ ogun ibn umar lóòótọ́ ó kílèmù pé inú ọmọ ogun ibn umar ló wà ó ní afa adífáwù ilé ìlì jamala ìrẹ́ afá wa ṣé kí n kílẹ̀ rí sí ṣé kí n gbéra kan mí fún wọn tó fẹ́ gba ìdájọ́ mo sì fẹ́ gba ìtọ́sọ́nà látọ̀dọ̀ yín tó rà àmọ́ yìí pé ẹ̀mí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nu ìyẹn láti rí pé tá a bá fẹ́ fọ̀rọ̀ lọ yẹn ẹja lọ bèrè áàlù zikir áàlù zikir àwọn tí wọ́n jẹ́ olùmẹ̀sìn àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ olùmẹ̀sìn tí wọ́n ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nu fún wa torí ẹni tí ò bá ní sọ̀rọ̀ pẹ̀lú kí ló máa sọ qala Allahu qala Rasul kí lọ́lọ́run sọ lórí ẹ̀ kí bẹ̀rẹ̀ ànábì ṣe kíni kí lọ́lá yá ànábì lórí ẹ̀ olùlàkọ́ni sọ fún akẹ́fà intanaza'tum fi shay'in tí fanfa ń bá ń bẹ lórí nǹkan tẹ́ ń wá tọ̀sán lórí ẹ̀ tí ò yé fọ́rùdú ilallahi wa rasuli ẹ dá padà sọ́dọ̀ ọba adẹ́dà ìyẹn dá padà sínú òfin alukoran kò sí tẹ́ wọn bẹ̀ tẹ́ẹ̀ rí wa rasuli ẹ padà lọ sínú ọ̀rọ̀ àti iṣẹ́ anábíwá Muhammad in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá jẹ́ pé lóòótọ́ lè nígbàgbọ́ sọ́lọ́ àtijọ́ kan wọn ni zalika khair ìyẹn lóore jùlọ ju kẹ́lò fẹ́nu lọ wọ́n á sànù tàwí la kódà kéèyàn sọ pé mo wá rò pé mo rò pé ó sàn jùlọ ọlọ́run abẹ́ ìkẹ́ àánú mọ́sàbà ṣe fáwọn ẹni ṣáájú ọlọ́run allahumma irham asahaba nabi warda anhum jami'an ya rabbal alamin bá wa forí ọ̀rọ̀ àyà fi wọn ẹgbẹ́ ẹ̀kọ́ tí tábì ń kọ́ wa ọ̀rọ̀ kan wà lórí yẹn kí ló fà á nígbà tí ó ń kú rẹ sọ fún ogun abdullahi ọmọ zubair àti ogun yusuf bin hajjaj ó ti yé àwọn ṣubú à ìrújú wà lórí ogun yẹn ẹ wá já gbọ̀n tá a fa àwọn sọ radiyallahu anhum jami'an wọn. ibn umar ibn umar wá sọ fún pé ẹ mọ wà fàgbà o ibn ó ya bunayya allahu akbar wájú shahid point of reference gẹ́gẹ́ ni nígbà tí ó pè kò pé ló ya bunayya ṣe mọ̀ ti down ó ti pè é mọ́ra ó ti fàánú bá lò gẹ́gẹ́ bí ibrahim alayhi salam bó ṣe dé kíni bó ṣe pé ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí yakub alayhi bó ṣe pé ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí lukman ṣe kíni ó ṣe pọ̀ mẹ́ bó ṣe fẹ́ káwọn náà máa bọ́ máa lò nìyẹn ẹ má káwọn máa rí wa sá oh my son oh my daughter ọmọ níbìrin máa bọ̀ wá já sọ̀rọ̀ so ọmọ tá a bá sọ̀rọ̀ tó ń rí wa sá tá a bá ti bá sọ̀rọ̀ tá a pè é mọ́ra yóò sọ̀rọ̀ fara táwọn sì mislead rẹ̀ wọ́n sì lọ́nà ọlọ́mọ sì wá lọ́nà mọ́ sí ọmọ wa lọ́nà so ó dọwọ́ wa let us create a time ẹjá wáyè kalẹ̀ fáwọn ọmọ yìí kí wọ́n rí wa bá sọ àwọn àyà ó ti jí láàárọ̀ aago márùn-ún àbọ̀ ló ti dọ́jọ́ owó dé tó yá ọmọ obìnrin ò rí bá sọ tó nǹkan kan ṣe inú rún kò mà wọn wà nìyẹn kí ni sọmọ rẹ ojú rẹ máa ń à èmi ò kò lè rí torí pé ó ní alẹ́ ló ti wọlé the same thing bàbá tó tọ́ nǹkan kan bá ń bọ́dà àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n rí wa bá sọ ẹ jẹ́ ká rẹjú ńlẹ̀ẹ́lẹ̀ ẹ ká fọwọ́ra wọn lórí ẹ ká gbé wọn sórí ẹsẹ̀ wa tán bá ṣì wà lọ́mọdé so yẹn ni ó mọ wọn láàpẹ́ bá tiẹ̀ dàgbà kan pé dáàdì mo fẹ́ bá yín sọ̀rọ̀ náà we listen to them abẹ kójọ mọ́sá rọ̀ ẹ̀mí wa ọlọ́run kó wá rọ kó rọ ọkàn wa fún wọn ọlá ìpè méjì rẹ ọlọ́run káwa náà lè rí dáadáa lára wọn káwa náà lè rí dáadáa lára wa èmi ni ó mọ̀ mi yá bùnà ìyá òun gẹ́gẹ́ níwájú ṣáìd ẹ wo àfa àwọn àgbà ọlọ́mọta bá sàlẹ̀ kó dáadáa wọn torí yá bùnà ìyá ẹ wo abínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ́bọ̀ látàárọ̀ yá bùnà ìyá ó ní ìnàfíìsẹ̀ bíi lè la sọ orí tá a bá ń sọ̀rọ̀ ojú ọ̀nà àtọ́lọ́n kí ni túmọ̀ sábà ń lò pé fi sẹ̀bílì la ìyẹn ni pé fi sẹ̀bílì mọ̀rọ̀dọ́tì là gbogbo ọ̀nà téèyàn bá máa gbà rí ọ̀nà ọ̀bà dẹ́dà là ń pè ní kí ni o sẹ̀bílì ó wá ní ó lo amẹ̀lẹ́ ń sọ́ọ̀lẹ̀hìn gbogbo iṣẹ́ dáadáa ká bomi fún yàn fi sẹ̀bílì là kápánilásẹ̀ dáadáa fi sẹ̀bílì là kákọ́nilẹ́kọ̀ọ́ fi sẹ̀bílì là kárànilọ́wọ́ fi sẹ̀bílì là kákọ́ mọ́sálásí fi sẹ̀bílì là ó fi sẹ̀bílì là ká ṣe sàárà ká ṣàánú àwọn ọmọ aláìní fi sẹ̀bílì là gbogbo ìgbà kọ́nà ká pàdé ara wa ká bara wa lọ́wọ́ báyìí tí kí ni ó fi sabilillah àníyàn ló máa dìtàmì rẹ̀ ó ní fa nǹkan wàlídùkà ìnáma àwòsàn bìjámẹ́lì fi tó bá jẹ́ pé bàbá rẹ̀ lóòótọ́ ló bá ti kí ni ló bá sọ àsọọ́lẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe sọ yìí ó ní fàyídà rọ àyíta kọ́ọ̀mù mùsùlùmí ni yàgùzù na kọ́ọ̀mù mi na mùsùlùmí àbí aláàkójọ wọn sá àlékún dáadáa wa àsìkò kó wa nípa pamọ́ra pẹ̀lú yọ̀ǹdọ́ba aláàtọ́lọ́ọ̀ba aláàbàjẹ́ ju ìjọ mẹ́jọ lọ a parí hadisi a wà lè mú omi tó tẹ̀lé lọ a máa bẹ Allahumma rzuqna al-amala fi mardatillah wa fi sabilihi ya rabbal alamin subhanaka allahumma wa ilaha illa anta astaghfiruka wa atubu